ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ kú dédé wòye kú bójú ọjọ́ ṣe rí <coughs> ah ó ga o ní àná um, wọ́n sọ̀rọ̀ nípa obìnrin ń dó ajá obìnrin ń dó ajá mo ò rí lè fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ because nǹkan tí n bá ti ní evidence mi ò kí ń fẹ́ máa dwell on it lọ títí but however mo kàn máa sọ̀rọ̀ lórí ẹ̀ bí ìgbà tí mo fẹ́ enlighten àwọn èèyàn nítorí brọ́dà mi kan láti amẹ́ríkà tó send message sí mi láàárọ̀ yìí ẹ rí i pé mo ṣe ń jí ni mo gbómi dání <clears throat> tí mo fẹ́ mu. ẹ̀yin obìnrin náà ni àná ni mo sì ń sọ wípé ọlọ́mà jẹ́ kí owó kó pa yín tábà dẹ̀ wo gbogbo nǹkan tẹ́ ń ti tẹ́ bá wo gbogbo nǹkan tó wà níta obìnrin náà máa gbé lọ ṣe ritual obìnrin náà máa lọ ṣe gbá obìnrin náà máa lọ ṣàwò látàrí ojú kòkòrò tábà dẹ̀ wo owó yìí kì í ṣe pé bóyá ẹ̀ ń pa owó yìí ẹ fi ń ṣe nǹkan kan ẹ ń fi ṣe kárí mi ni ẹ fẹ́ raṣọ ẹ fẹ́ lu big bọ̀ ẹ fẹ́ ṣiṣẹ́ ẹ fẹ́ ẹ fẹ́ jẹ́ káwọn èèyàn máa wò yín ní pé kinní láwùjọ ṣùgbọ́n ẹ fẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ òun ló fi dàbẹ́ ni pé tó bá máa fi sọ pé nílùú kan wọ́n gbéyàn ṣòwò kó tó ka pé wọ́n gbé ọkùnrin kan wá ti gbé obìnrin bíi mẹ́wàá kí ló fà á tí àtẹwẹwẹ ò bá tó ẹ̀jẹ̀ tọkùnrin kan bá ní kó lọ síbì kan o lè put feet on ground pé no i'm not going but wàá ti máa ro wàá ti gbé ṣìdò lórí pé àti ah, bá dẹ̀ tẹ̀lé lọ tí bá bá do láàrin oṣù láàrin ìṣẹ́jú márùn owó tó máa fún ẹ òun náà ló fi máa fà á tí àwọn obìnrin kan máa lọ Do ajá lórí owó òṣì one point four million owó tó jẹ́ pé tí wàhálà ẹ̀ bá dé kò lè ka owó tó jẹ́ pé tí wàhálà ẹ̀ bá dé ó tiẹ̀ lè má ní ẹ̀mí láti nà mọ́ tí wàhálà ẹ bá dé o lè má ní ìrọ̀rùn láti ná irú owó yẹn tó bá tẹ̀ wá jẹ́ pé ìwọ nìkan tó lọ dó ajá ló máa fi orí fá wàhálà ẹ̀ bí kò bá da ẹni obìnrin tó bá ti ń dó ajá ó yẹ kó ostracize wọn ni ó yẹ kó máa castigate wọn ó yẹ kó stigmatize wọn because ẹni obìnrin tó bá ń dó ajá risk ni fún ara ẹ̀ risk ni fún others risk ni fún society because nínú society ni àwọn ọkùnrin míì wà tó bá ń dó ajá tó bá jẹ́ pé ajá ló fẹ́ máa dó kúkú concentrate kó máa dó ajá lọ kó má lọ fi the same you now become you become a risk to others nígbà tó bá jẹ́ pé o fi the same òbò tó fi ń dó ajá tó lọ gbé fún ọkùnrin tó jẹ́ pé ọkùnrin míì kò dó kí ni wọ́n ń dó ajá tí àwọn olóyìnbó ń pè ní bestiality àbí zoophilia àwọn àrùn kan tó máa ń pass látara ẹranko sí ara èèyàn tí àwọn àrùn tí <clears throat> àwọn àrùn tó ń pass láti ara ẹranko sí ara àwọn èèyàn tí wọ́n ń pè ní zoonosis inú ẹ̀ la àrùn yìí lè máa rí bacteria fungi parasite virus tẹ̀ máa kó látara tó lè kó látara àwọn ẹranko sí ara èèyàn tó pè ní tí àwọn àrùn yẹn wọ́n pa wọ́n pọ̀ wọ́n pè wọ́n ní <coughs> zoonosis or zoonotic disease lára ẹ̀ ní leptospirosis wà leptospirosis yìí inú ìtọ̀ ajá àbí inú ìtọ̀ inú ìtọ̀ leptospirosis yìí ni àrùn tó wà nínú ìtọ̀ ẹranko tí ìtọ̀ ẹranko bá ti wà infected imagine kí ẹranko ti ní leptospirosis kó wá lọ irú ajá yẹn ti ní kleptopiriosis tí ìtọ̀ ẹ ti wà infected tó wá lọ dó obìnrin tó bá pàṣẹ sínú obìnrin àbí tó irú ìtọ̀ yẹn bá kán sínú òbò obìnrin irú obìnrin yẹn á ní meningitis meningitis dẹ̀ lè lì sí ikú gbogbo wa la mọ̀ nǹkan tó ń jẹ́ meningitis mi ò ní kó má dó obìnrin ajá tó bá fẹ́ dó ajá ṣùgbọ́n remain kó má dó ajá yẹn má lọ fi kó bá àwọn ọkùnrin míì níta ó mo ṣe máa sọ pé àwọn ọkùnrin àwọn ọmọ ṣàgbè lójú yòyò ó lè kọ́nà gúngùn òní àtọ́ máa ṣọ́ makeup sójú pé wọ́n ṣòro dó wọ́n ṣòro dó àwọn ọmọ tí wọ́n mọ nǹkan kan àwọn ọmọ jẹ́ pé kinní kan yẹn ẹ̀rù sì máa ń bà wọ́n ṣe ní àwọn obìnrin tó máa ń ṣe mẹ́ni pé àwọn ti àwọn ti arrived àwọn ti dé àwọn ti ń happen nígboro àwọn ọmọ àwọn ọmọ wẹ̀ àwọn ọmọ yẹn ṣòro dó mo máa ń sọ fẹ́yìn ẹ̀yin ọkùnrin pé kẹ́ wà very careful àbí àwọn tó bá ń bóra tán bá ti mọ́ regede tán ti mọ́ wọ́n ṣòro dó torí ọ̀nà kan náà máa fi máa wá owó láti maintain status wọn ìwọ tó bá ń dún ajá tí tó bá èèyàn lè kó rabies lára àrùn téèyàn lè kó lẹ́yìn electropyrosis èèyàn tún lè kó rabies láti inú itọ́ ajá báwo ló ṣe fẹ́ dún ajá títọ́ ajá ò ní kọ ajá ń kìsẹ́ lómi wọ́n lè kó rabies lára ẹ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ nǹkan tí rabies lè ṣe tí èèyàn bá ti ní rabies ó máa break down central nervous system ẹ̀ ni nígbà tí central nervous system ẹ bá ti break down jọ torí ọlọ́ọ̀ kí ló kù fún ẹ láyé èmi ò ní wípé kó má dùn ajá ṣùgbọ́n jọ nítorí ọlọ́run má transfer dídú ajá yẹn òbò yẹn má gbé lọ fọkùnrin láti do ẹ ti ẹ bẹ̀rù bọ́ọ̀bù ajá ní bó ṣe tóbi tó pé kó má yín jọ òbò yín ẹ bẹ̀rù pé ẹṣin ẹṣin lè trust lójijì débi pé ó lè widen òbò tí gbogbo nǹkan tí ò yẹ kó jáde máa jáde nínú òbò torí ẹṣin nígbà mi tó bá tó gbòm tó bá trust lójijì báyìí òbò yẹn máa yadé pàkọ ni èmi ò ní pé kẹ má dùn ajá bọ̀ ẹ má pass àwọn disease tẹ bá ti kó lára ajá kẹ má pass ẹ̀ sọkùnrin àbí tó bá ń practice lesbianism nínú yín kó má pass ẹ̀ sí partner ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ má dùn ajá ẹ̀yin ò ní mọ̀ pé ẹ̀yin practice bestiality àwọn onímọ̀ṣe máa ń sọ fẹ́yìn ọkùnrin wípé kò ṣe gbogbo nǹkan tó ń dán náà ní wúrà ó ní mo ṣe ìjí mi tí dìde lórí bẹ́ẹ̀dì mi mo sì jókòó sórí bẹ́ẹ̀dì mi omi tí mo ṣí pé kí n mu lélẹ̀ ojú mi rèé mo ṣe ìjí ni ìtẹ̀ tí dìde kódà mi ti wọnú bathroom but àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin yìí wọn ò lè jí kẹrí ojú wọn báyìí láyéláyé wọn ò bí wọn dá kí wọn ṣe ṣóòkan gbójú wọn síta báyìí láàárọ̀ kùtùkùtù ibi tó dẹ̀ ti ń rówó náà ni kọ́ ṣàmà rówó tó máa fi ṣán makeup tó máa fi arrive tó máa fi lọ náà ní party tó máa ṣe gbogbo ẹ̀ sínú ẹ wà very very careful ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin àtẹ̀yin obìnrin tẹ̀ wà into lesbianism torí ó ń ṣẹlẹ̀ a lè má ṣe lórí platform bọ̀ mi ò gbúdọ̀ kick against ẹ̀ particularly pẹ̀lú ìlú tí mo wà yìí ẹ bẹ̀rù àwọn zoonosis disease yìí ẹ bẹ̀rù àwọn fungi bacteria parasite virus eh, oríṣiríṣi ẹ dẹ̀ rí pé ẹni tó bá ti ní àrùn ó wà dangerous fún society ó wà risk ni fún rẹ̀ risk ni fún society especially risk ni fún fún men outside so nǹkan tẹ́ a fi ń ṣeré yìí kò ṣe nǹkan tó yẹ ká take with levity rárá nǹkan tá a fi ń ṣeré yìí n tó yẹ ká ké gbàǹjarè síta ni èmi ò tí ì rí mo dẹ̀ mi ì dẹ̀ sọ̀rọ̀ bẹ́ni pé mo ti rí i but mo kàn ń sọ̀rọ̀ láti enlighten ẹ̀yin obìnrin tẹ́ máa gbọ́ pé ah one point four million jẹ́ kẹ́mi lọ try ẹ̀ má lọ try ẹ̀ o torí tó bá try ẹ̀ o lè ní leptopyrosis ń bẹ tó bá try ẹ̀ o lè rí rabies ń bẹ tó bá try ẹ̀ bọ́ọ̀bù ajá lè jẹ́ ó lè ó lè ó lè jọ òbò ẹ̀ tó bá try ẹ̀ ẹṣin lè trust you know suddenly sínú òbò ẹ̀ tó dẹ̀ lè fa òbò ẹ̀ yadé pàkọ́ jọ nítorí ọlọ́run ẹ sisters mi ẹ má lọ try ẹ o ó dùn létí one point something million ṣùgbọ́n tí wàhálà ẹ̀ bá dé tó o bá ti ní rabies ikú ni o tó o máa break down central nervous system yẹn tó o bá ti ní meningitis ikú ni o o lè má yé o and tó wá ronú pé o lè transfer ẹ̀sẹ̀ lòmíì o lè transfer ẹ̀sẹ̀ ọkùnrin míì ọkùnrin míì lè lọ bá o lè o lè o lè mọ̀ ilé ayé kéré gan-an ó lè lọ gbá kan nínú àwọn fámìlì ẹ̀sùn kan tún kó fún wọn ó lè rìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ kó rìn padà wá sọ́dọ̀ ọmọ ẹ̀ tó bá ti bàlágà mo fi ọlọ́wọ́n bá bẹ ẹ̀yin obìnrin ẹ jọ̀ọ́ nítorí ọlọ́ ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́ ìṣìdíṣẹ́ ẹni ló yẹ kán ti máa mọni lọ́lẹ̀ whatever tó bá fẹ́ start ẹ start ẹ ní pòròbó pòròbó ọlọ́run adẹ́bù sí fún yín wípé ẹ lọ ń dó ajá yẹn àwọn zoonosis tó wà ń bẹ̀ tàbí zoonotic diseases àwọn bíi leptospirosis bíi rabies bíi àwọn ọkùnrin gan lè eh, in fact èèyàn lè ti bẹ̀ ní penile cancer ẹ jọ nítorí ọlọ́run kò ń ṣe nǹkan tó dáa o ó dangerous o ẹ̀yin obìnrin ẹ jọ ẹ má bàtà yí àwọn ọkùnrin wa jẹ́ nítorí pé kò ṣe pé òbò yẹn tó bá jẹ́ pé ajá nìkan lè máa dó láyé yín àgbọ̀ yẹn but the same òbò nígbà tẹ̀tí karùn-ún láti inú ìtọ̀ ọ́ ìtọ̀ ẹranko tó bá wà infected ẹ ti kárùn bẹ́ẹ̀ ẹ máa pass ẹ̀ over sọkùnrin àfi tó bá jẹ́ pé ẹ̀ ní fòbò yẹn dó oko mọ́ ẹ jọ nítorí ọlọ́run ó ṣe pàtàkì ẹ má jẹ́ ká ẹ má wá owó ká sọ ẹ̀mí wa nù sabarikolo dot com obìnrin pọ̀ ń bẹ́ẹ̀ ọkùnrin pọ̀ ń bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀mí ìwọ̀nba ẹ má jẹ́ ojú kòkòrò pé one point four million tí wàhálà ẹ bá dé ah one point four million ò ní lè ka ìyẹn tó bá tiẹ̀ wà láyé láti ròyìn tí obìnrin kan bá kó mo fẹ́ kí tí obìnrin kan bá dú ajá tó ti kó leptospirosis disease mo fẹ́ kẹ́ mọ̀ wípé mo fẹ́ kẹ́ mọ̀ wípé tó lè cause meningitis mo fẹ́ kẹ́ mọ̀ wípé obìnrin kan bá ti ní báyìí ọkùnrin bíi mẹ́wàá ti ní àwọn obìnrin mi dẹ̀ dangerous wọ́n dẹ̀ wicked bí pé wọ́n bá ti mọ̀ pé àwọn karùn-ún kan báyìí wọ́n máa máa á nítorí pé ara kìíní kan ara ajá náà ti kó wọn á rò parọ́ ọkùnrin làwọn ti kó wọn á wá fẹ́ fún ọkùnrin bíi mẹ́wàá lárùn yẹn tí obìnrin kan bá ti kó zoonotic eh, eh, zoonotic disease lórí lára ajá ọkùnrin mẹ́wàá ti kó nínú society tí obìnrin kan bá ti ní báyìí ọkùnrin mẹ́wàá ti ní tọkùnrin bá mẹ́wàá bá ti ní bó ṣe máa máa ràn lọ nìyẹn àmọ́ bí tí coronavirus ti bẹ̀rẹ̀ o òun ló di gbogbo àrùn àgbáyé o ó ń bọ̀ díẹ̀díẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run àní dẹ́bọrú bí o àní dẹ́bọrú bí o ṣàbáríkòlò dot com and if you want to speak to me yinka tnt consulting dot com ire o ó dàbọ̀.